I'm Gbadebo Osvaivo oh, and I'm Labour Party candidate for Governor of Lagos State. abẹ́ àkórè bí ìgò wọn ṣe kún fún wàrà àti oyin. èmi náà fúnra yẹn ni pé wọn náà ti wò ṣàkun ẹ lọ. inú wọn ẹ dáadáa oríṣiríṣi àpáta la sáà rí ń bẹ. gbogbo àwọn nǹkan tí mo ti ẹ̀ ń gbọ́ nípa ìlú yìí ó múnú mi dùn gidi gan ẹ ṣe ni wọ́n ti sọ pé gbogbo àwọn ìwádìí tá à ń ṣe ń pa àpáta wọn yẹn ni pé ó máa jẹ́ káwọn òyìnbó tún ràn wá lọ́wọ́ sí i wọ́n á fọwọ́ kún wọn wá. ẹ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nǹkan tó ń fu èmi láyà ni pé kí ló dé tí kábíyèsí wọn ò jẹ́ àwọn ohun tó kápátá náà wà. ìyẹn náà ni òye mi o àmọ́ ṣé wọ́n mọ̀ pé nǹkan tó bá bu yìí ládàáwọ́ bò ni irú àwọn àpáta yẹn ṣọ̀wọ́n o ò lè rí wọn káàkiri. orí wí orí wí orí wí ṣùgbọ́n ládé ṣé kò sì tó tẹjú mọ́ omi dẹ̀ tó báyìí. àjẹ́ ń tẹjú mọ́ látijọ́ tí mo ti lọ́ọ́ ṣe ìwádìí káàkiri gbogbo ilẹ̀ adúláwọ̀ mi ò ṣalábàápàdé orú omi dọ̀bá yìí ó ti wá yẹn ẹja. alátoyè tí a mọ bọ́rọ̀ tá à ń sọ lọ́jà rẹ kí ló ṣàǹfààní inú ogun tí ń ṣe kí ló ṣe pàtàkì inú pé yan ẹja. èmi ò rò pé ìyàtọ̀ wà láàrin iṣẹ́ tá a lọ sí nílẹ̀ yìí bọ̀ àṣetàṣe nílẹ̀ yìí àgàgà àwọn àpáta yẹn gbogbo ẹ̀ pátá ló wọn. Ah. so o wá lérò wípé gbogbo àwọn apata yẹn fi nǹkan kan jọra wọn ṣá. ọ̀gbẹ́ni wọn fẹ́ kàn tanná fún mi jẹ mo mẹjú bó ṣe lérò lọ ìwọ tó jẹ pé tọkàntọkàn ló máa fi ń ṣiṣẹ́ kí wàá ló wá ṣẹlẹ̀ lákòókò yìí. ọ̀rẹ́ eh, lóòótọ́ mo ronú pa omidan tá a rí lẹ́ẹ̀kan yẹn. omi mi pọ̀ eh, ọmọbìnrin tá a rí pọ̀. ṣé tọ̀nà odò ni àbí tí bàtà fẹ́ gorí àpáta. etí yẹn já. kí ló ṣe. ìbíkúnlẹ̀ ọkàn mi ń sọ fún mi pé omidan yìí yàtọ̀ kedegbe sáàrin àwọn ẹ̀kẹgbẹ́ rẹ̀ ó dàbí wúrà olówó iyebíye. ìgbà wo ni wọ́n di àwòsàn kan àbí àwòràwọ̀ ní ká fi ọ́ wé tó fi mọ ìyàtọ̀ inú ọmọ tó dàbí wúrà àti tó dàbí gígí àti pé wàá rántí bó ṣe fi lé sí o làbàkẹ́ wà ń lé fún ọ èmi ò fẹ́ wà lábàbá làbàkẹ́ àti ìyá làbàkẹ́ o. ìlú yìí rẹwà púpọ̀ o. tóyè gbogbo àwọn nǹkan àlùmọ́nì gbogbo ibi tí àwọn ìbò máa ń nífẹ̀ẹ́ sí láti máa wá gbogbo bí yìí. ǹjẹ́ ibùdó tán ló ga jù ní agbègbè kọ́ èrè. òun náà ni wọ́n ní tó bá gun orí rẹ̀ bá gbogbo ìlú pátápátá yípo ló máa rí. tóyè èmi ó gòkè. èmi gan gòkè. ọkọ̀ ṣe lè ń para ni ṣe lè ń para. pé o lérò pé kò sí pé ààrẹ nìkan ká gbọ́ngbọ́. ìjọba la kó ti fẹ́ fún. bá mi dùyàwó kí ló tẹ́ pé tó wù mí ló wù ọ náà. ta ló ń bá ẹ dùyàwó kí ni nǹkan tó wù ẹ tó wù mí àti wípé ta nìyàwó tó ń bẹ ẹ dù. ẹ ní béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀ gbọ́ ọmọ làbàkí aya mi ni tó ń gbọ́n tẹ̀lé lẹ́yìn. <laughs> kí ni kọ́ lẹ́rìn. ọ̀rọ̀ rẹ tẹ̀rìn. èmi Ọlátọ́yè Tinubu ń bẹ ẹ dùyàwó èmi sórí ọmọ làbákẹ́ tí wọ́n ń wo yẹn ìyàwó tèmi ni kò dẹ̀ sí yàrá ya bàbá ńlá pẹ́ tó lè gbà lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni jẹ́ sọ fún ẹ má fà kókó ẹ̀ ṣòfò kó pò ó kéde ọjà kó wáyàwó rẹ̀ lọ síwájú lọ́hùn. wo àwọn àdàkẹ́ríkẹ́rí kan mú abọ́ sẹ́ni àyè. ẹbí kan bẹ́ẹ̀ ṣe dẹ́ nítorí owó ṣẹ́ẹ̀tì. sọ ti yọ mo lè gbẹ̀gún létí mo sì lè tò sàlẹ̀ yàrá nítorí ọmọ làbákẹ́ mi. tó o bá wá lónìí gbọ́ tó kọ ti kú ajakọ jẹyàn rẹ sùn. ìwà èmi èmi mo sọ bẹ́ẹ̀ kọ́ ìrọ̀lọ́pàá mẹ́gbàá rẹ̀ ò lè fi mí ṣe nǹkan kan ẹ̀yin ọmọ rárá rárá tẹ́ kàwé èmi kàwé mo gboyè mo kàwé mo gboyè ìyàwó tèmi ni ọmọlàbà kẹwọn bí alájà rẹ da lọ́bọ̀ àbá rẹ kò lọ bí wọ́n tọ́ni mo ti kàwé ó ń pòwé fẹ́mi wọn àbí bàbá làbà bá kú ẹ̀ da ẹ̀yin ọmọ aláìníran aláìlẹ́kọ̀ọ́ jáàtì jáàtì burúkú. Àdìgún hmm, ìwọ ìwọ ló ń béèrè mi. Làbákẹ́ èmi nìyí àárò rẹ ní sọ mí òǹfàfẹ́ rẹ ní dààmú ọkàn mi. ẹ mélòó mo fẹ́ sọ fún ẹ pé kò lè ṣeé ṣe. ṣé wo mọ̀ pé ẹgbẹ́ iṣu kọ́ niyàn ni. ó máa dáa kó lọ wá àwọn ṣàwáwò ẹ síwájú o. ṣó ti yí ẹ ire o. làbákẹ́ làbákẹ́ ọmọ ẹ má fi mí lẹ̀ lọ irọ́ ló pa o ó dá mi lójú pé àgọ́ mi náà dàdí ẹ̀rẹ́gbẹ̀yìn sùn gbàgbé ara ẹ̀ lórí ìjókòó báyìí. ìfẹ́ mi hmm. mi ò sùn mo kàn ń wo ìrírí ayé mi. ó dà bẹ́ẹ̀ lóòótọ́ ọ̀jọ̀gbọ́n ni ó dẹ̀ dáyàtọ̀ láàrin gbogbo àwọn akẹgbẹ́ ẹ̀ tó kù àmọ́ ìfẹ́ mi oúnjẹ ti ṣètò já lọ sínú yàrá àjùmọ̀ gbogbo àní kẹ́ máa kàwé lóde. Thank you. ṣé ẹran kan ló wá tọ́ sí mi. Ah, ah. <laughs> eh, tó bá ti jẹ ilé ìfowópamọ́ bẹ́ẹ̀ fi ní ìfowópamọ́. ẹ ǹlẹ́ o arẹwà. ẹ káàbọ̀. orúkọ tèmi ni ọlátóyè pedro. tíléwà lórúkọ tèmi ìwọ náà mo lè ṣe fún yín. ìsọ̀rọ̀ sí yín jọta mòye o ẹ má bínú o ilé ìwé gíga ò lẹ lọ. arákùnrin ìwọ náà mo lè ṣe fún yín. ebi ń pa mi. dùn ẹ́. ó dùn àmọ́ ìyàwó ẹ má bínú o ṣé lóòótọ́ ni pé tilé wa ló ṣe oúnjẹ àbẹ́yìn lẹ́sẹ̀. ṣé ìnáwó ilé ilé nítorí mo ṣe wàhálà kankan kiri ni gbogbo àti tilé wa bá ti wà ní onímọ̀ dáná. ẹ mọ̀ dán lóhùn. oúnjẹ ìdùn. tó bá ti dì lẹ́nu rẹ̀ ti parí. ó gùn ó bí o bá ń gbómi sanwó yẹn mi ì jẹ mọ́. Ah, kí ló dé. mi ò jẹ mọ́. bí ti bó o kí ló ṣẹlẹ̀. ikùn mi ti kún náà ni. Ah, ah, bá mi bá. bí ti bó o sóúnjẹ òun ò dùn ni. mo dé sọ pé kò sí dáadáa o. ọlá wà. má yọra ẹ lẹ́nu ṣèbóúnjẹ yẹn náà ló ń jẹ yẹn tí ò bá dùn mo jẹ́rẹ̀ wá ti fọhùn. ikùn mi kàn ti kún ni mi ò jẹ mọ́ bá ń gbómi sanwó. lè jẹ́rán kejì náà mọ́. ó dáa wọ́n ló mú mi. ọ̀pá márùn-ún ni mo fi ṣọ̀rẹ́ ẹ̀ ń bá mọ́. ọmọ ti lé wa ó ti tó bí òṣùpá márùn-ún báyìí tèmi àti ẹ ti ń bọ̀ rẹ̀ wa bọ̀ bó tiẹ̀ jẹ́ wípé mo ti parí ìwádìí ẹ̀kọ́ mi láàrin òṣùpá mẹ́ta àmọ́ torí mo fẹ́ máa rí ojú ẹ̀ lójoojúmọ́ ló jẹ́ ń lọ tọrọ àyè sí iṣẹ́ pé mo sì fẹ́ wà ń bí. ọmọ tìlẹ̀ wà lóòótọ́ ó yàtọ̀ gedegbe láàrin àwọn omidan ẹgbẹ́ rẹ̀ yòókù kọ́wọ́n ẹ yàtọ̀ láàrin òkúta iyọ̀ ẹ yàtọ̀ láàrin iyẹ̀pẹ̀ ó rẹwà lọ́mọbìnrin ó tún wá jẹ́ àpapọ̀ ìmọ̀ àti òye ah, ọmọ sílé wa jọ mo fẹ́ kó gbọ́ ohun tí mò ń bẹ̀ sọ. Ọlátòyè. tẹ́mi tiẹ̀ ló ń sọ ohun tó bá sì ń dùnni nípò lọ́rẹ̀ ẹ̀ ni èmi náà mọ epo ọ̀dà lọ́kùnrin ṣùgbọ́n ẹ̀kọ́ ló wà lọ́kàn tèmi báyìí. èmi ni àwọn òbí ìlú wa fi ń ṣe àwòkọ́ṣe fún àwọn ọmọbìnrin wọn báwo ló ṣe máa wá rí tí n bá padà di ẹni yẹ̀yẹ́. ẹni yẹ̀yẹ́ ẹni yẹ̀yẹ́ bíi ti báwo. lótìtọ́ ọmọlúàbí ni ọ́ ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ ìjọba bíi tiẹ̀ ni wọ́n ti ja àwọn ọmọbìnrin wa lólè ara tó sì ti fa ìtìjú fún àwọn mọ̀lẹ́bí wọn àti àwọn ọmọbìnrin náà. irọ́ ọmọ ti lé wa ó mọ̀ o ó mọ̀ wípé èmi Ọlátóyè Tinubu mo yàtọ̀ gédégbé láàrin àwọn akẹgbẹ́ mi o. wo arákùnrin kò sí nǹkan kan tí mo mọ̀ nípa ẹ ju iṣẹ́ tó ń ṣe àti orúkọ ẹ lọ. tó bá fẹ́ mọ̀ mí dáadáa ṣòṣì tán láti tẹ̀lé mi lọ sílùú mi. <laughs> kí ló ń pa ẹ́ lẹ́rìn. Ah, ah. kí láǹfààní ìlú ńlá tó yẹ pé àwọn ọkùnrin bíi tiẹ̀ báyìí ni wọ́n ti fi ọ̀rọ̀ ìnú ńlá di àwọn omidan ìlú wa lólè ara tó yẹ pé tí wọ́n bá mú wọn débẹ̀ tán tí wọ́n bá dẹ̀ ti ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe tán wọ́n dẹ̀ dá wọn padà sọ́dọ̀ wa. wọ́n ọ̀gbẹ́ni ó lè fi ṣúgà gbọ̀n yín lọ́wọ́ mi o ó tiẹ̀ ti tó gẹ́ bí ibi tá a sọ̀rọ̀ dé yìí mo ti fẹ́ máa lọ torí mo ní nǹkan tó pọ̀ tí mo fẹ́ ṣe nílé. ọmọ ti lé wa má fi mí lẹ̀ báyìí ó dáa máa mú ẹ lọ sílùú wa màá dẹ̀ ẹ lọ síléèwé. sóye ó ṣé mo dúpẹ́. HSC certificate tí mo ti kẹ́kọ̀ọ́ gba oyè ní Olivet Baptist High School ó ti tẹ́ mi lọ́rùn tọ́lọ́n bá sì ní pé máa lọ sí fásitì Ìbàdàn tó wù mí lọ a jẹ́ pé owó àgọ́ ara ni màá fi lọ. wọ́n ní pé tiléwẹ́ ọ̀kan láàrin obìnrin ẹgbẹ́ rẹ̀. ó jọ mí lójú ó jọ mí lójú gidi gan-an ni. ṣé ìgbéraga ni ká wá pè ní àbí àfojúdi. kì í ṣèkan nínú méjèèjì àmọ́ orúkọ tá a pè gan-an ni ò yé mi báyìí. ọmọ làbàkẹ́ lówó ó rẹwà ní pàápàá jùlọ ó nìkan ni àwọn òbí rẹ̀ bí ìyẹn ò fún ọ pé ìwọ ló jogún gbogbo táwọn òbí rẹ ní. kí wàá lọ wá rí lára àtìlé wa dáadáa yìí. ọ̀rẹ́ ṣe fẹ́ gbòòtọ́ ọ̀rọ̀ gbogbo ohun tó ń dán kọ́ ni wúrà owó máa tán èèyàn ló máa kú gbogbo nǹkan kọ́ lówó bí kì í ṣe ìfọ̀kànbalẹ̀ àlàáfíà àti dùnú sórí gbogbo nǹkan tí mo kà á lẹ́yìn gbogbo ẹ̀ ni ọmọ tí lè wa máa fún mi lẹ́yìn tí bá ṣègbéyàwó pẹ̀lú ẹ̀ tó. ẹ ẹ a mọ̀ pé ẹ làbàkẹ́ ò ní wà tóbìnrin ò bá sì ní wà níṣẹ́ ló burẹ́ wà ẹ ṣùgbọ́n gbọ́nàgbọ́nà ni làbàkẹ́ fi jìnnà sí tí lè wa bíi sánmọ̀ṣẹ́ jìnnà lẹ́nu. kí wàá ló wàá ṣe fún wàhálà àti fìtínà títí làbàkẹ́ òkojú rẹ̀ lórí ọ̀rọ̀ fẹ́. bí gíbárẹ̀ lugi tòkí ẹ̀ làákọ́ rí. igi olúwa wo lura wọn. ẹ ìwọ máa wòran bí tilé wa bá ti gbà fún mi báyìí sórí yòókù bíntín ni o bí òwú ìtanná. ẹ ẹ sọ wa rí ẹ tó bá jẹ́ pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ tilé wa ó sì ṣetán láti fojú winá ìfẹ́ làbákẹ́ èmi mọ̀ ọ̀nà tá a lè gbégbà. ọmọ tilé wa ọmọ tilé wa ọmọ ti léwọ ẹ̀mí lọmọkùnrin. ẹ̀mẹ́ta ni ìyá mi. ìjọ onífẹ̀ẹ́ ọmọkùnrin tó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. bẹ́ẹ̀ni mo nífẹ̀ẹ́ rẹ̀. ọmọ ẹni ò bá jọ ni àbáyọ ìwọ nífẹ̀ẹ́ ọmọkùnrin tó o mọlé tó o mẹbí ẹ̀ o sì tún láyà ó tún sọ níwájú èmi tí mo bí ọ ah, àbọ̀ wá bá lọ́rọ̀ tiẹ̀ ilé iléyọ lọ tán kí tó padà bá díẹ̀ tiẹ̀. ẹ ǹlẹ́ olólùfẹ́ ẹ dákun ìdọ̀bà ilé ìṣe wa ìwọ láyà ó gẹ̀ẹ́sìn wá bèmí nínú ilé àbí bẹ́ẹ̀ kọ́ hmm. rárá o má sì mí gbọ́ o yìnyín sọ pé ò tí ì tó láti fẹ́ bí o àmọ́ ò tí ì mọ̀ bí wọ́n ṣe ń fẹ́ bí nílẹ̀ káàárọ̀ oòjíire o ò tọ́ lẹ́ni tí bá mi jókòó rú ìjókòó pé o fẹ́ fẹ́ ọmọ lọ́dọ̀ ti tèmi ó padà lọ léyìn ó lọ sọ fáwọn tó bí ọlọ́mọ torí èmi àti wọn ni ṣàwáwò ọjọ́ kíjọ́ tó bá wá tó mú àwọn tó bí ọ wá bí ìnìkan tó rí pẹ́sẹ́ẹsẹ lọ́dọ̀ ọmọ ti tèmi ó gbọ́ ẹ dìde ẹ wá máa lọ. kí ni gbogbo wọ́rọ̀wọ́ tó tó ń bá mi sọ yẹn jẹ́ kí n sọ fún ẹ gọ́tà dọ̀tí ọ̀rọ̀ ló ń jáde látẹnu ẹ ah, ah ẹ máa wò mí àìfi ni pé ní àìfihàn péyàn tó máa roko tó máa tẹ́wọ́ lù ó tiẹ̀ tí ẹ kára ti fún mi àtìgbà tí wọ́n ti gbé ẹ lọ síbi tó ti lọ ṣiṣẹ́ ìwádìí ló ti ń wùwà ló ti bẹ̀rẹ̀ sí wùwà bákanbákan ó ti ẹ kára ti fún mi ẹ ẹ kò burú kò bàjẹ́ màá wá rí i wípé wọ́n gbé ẹ kúrò níbi tó ti ń ṣiṣẹ́ báyìí kó bá mi gbé ẹ lọ síbi tó máa jìnnà réréréréréré mami láti ọjọ́ tẹ ti bí mi gbogbo nǹkan tẹ bá fẹ́ ni mo máa ń bá yín fẹ́ o ibi tí ẹ bá fi ẹlẹ́mọ̀ṣọ́ mi sí báyìí ló máa ń ṣọ́ o gbogbo ibi tí ẹ bá ní kí n tọ̀ ni mo máa ń tọ̀ mi ò kọ̀rọ̀ sí yín lẹ́nu rí o àmọ́ lọ́wọ́ yìí nǹkan tẹ́mi náà bá fẹ́ gbọ́dọ̀ bá mi fẹ́ tí ilé wa ni màá fẹ́ gan. ẹ ẹ ọ gbọ́dọ̀ sọjá má pè já má pè orúkọ yẹn já jẹ́ kí n sọ fún ẹ a kì í gbà kàtà lọ́wọ́ akitì a kì í gbalè bàbá ọmọ lọ́wọ́ ọmọ kò sí ọmọbìnrin míì tó máa wá gba ipò ọmọ làbákẹ́ nínú ilé <laughs> làbákẹ́ ní lánàá òun ní lẹ́nu òun tún ní lọ́la. mami ẹ ṣì ẹ ṣì ó ṣe mí láàánú wípé ibi tẹ́ ẹ̀ ń roko sí kọ́lẹ́ máa gbin èso tèmi sí okùn ìfẹ́ tó wà láàrin mi àti làbákẹ́ ti já. kò burú bí kún ló loko ni o bí pàkúté ni ó dìgbà náà. mami mi ò lè fẹ́ làbákẹ́ kò sí ìkọ̀tẹ́ lè bá mi sọ mi ò lè fẹ́ okùn ìfẹ́ tó wà láàrin mi àti ẹ̀ ti já ọmọ làbákẹ́ jàtìjà ti wò lẹ́mọ́ tí ò lẹ́kọ̀ọ́ mi ò ṣe okùn ìfẹ́ tó wà láàrin mi àti ẹ̀ ti já mi ò fẹ́ làbákẹ́ kí ló dé. èmi mo ní kó mọ ìyọra rẹ lẹ́nu kò séwu lóko ló ń gẹ́. ó ti dáńgbà náà bá ti ní òsè wẹ́ẹ́. ọkàn ara rẹ balẹ̀ náà. Ah, olórí tọ́lá ní ilé ńkọ́ mo máa rí ọ ọ̀rẹ́ rẹ kọ́ ló wá wá òun làbákẹ́ ti jáde sómọ̀ pọ̀ ń bọ̀ ṣá ó sì ti wá jáde báyìí o. ká làwọn o. olóyè ọ̀rẹ́ làbákẹ́ nù. èmi àdìgún ni olólùfẹ́ làbákẹ́ mo nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan o <laughs> kódà ìfẹ́ rẹ̀ jẹ́ rọrùn sùn. o panu mọ́ ṣó o ṣàárẹ̀ o ń ṣàìsàn bí bẹ́ẹ̀ kọ́ lórí láyà ó wá wọ bí òun sọ jáde jàtí lẹ́nu ta ló rọrùn sùn torí ẹ ẹ wo mi ò ní fojú kan ọrùn tá ń fún ẹ lọ́mọ ìwọ ọ̀rẹ́ làbákẹ́ onífẹ̀ẹ́ rẹ̀ ò lè sùn ò ní sùn tá yóò fi parẹ́ táǹbà bá ẹ lẹ̀ yìí ó sì lórí láyà owó ọbí àwọ̀ mi wọ́n jẹun rí ẹ bí n bá lè wọlé tí mo padà jáde tí n bá bá ọ bí gbòòrò gbé ọ mi. káì ọ̀làní nǹkan ṣe mí wọ́n ẹ̀yọ́ nípa ìjọba ìjọba ìjọba. Adigun eh, Adigun níbo ló wá ń lọ. ibo mo ń lọ bí ti bò. ọ̀sì ní ah, sùúrù. sórí bó ló yẹ ṣe ń bínú ni tọ́ntún tọ́ntún tọ́ntún bí ejò tójú wọn pọ́n bí ẹ̀yẹ náà wọ́n wọnú yàrá lọ bí àbọ̀dá fẹ́ lọ mú jáde orí mọ́sàfẹ́ mi mi. Adigun ó ah. ní sùúrù ni. Ah, ẹ ní sùúrù. ó ní sùúrù ni. sọ ma dúró ti wà láti mo ti ṣe lórí ọ̀rọ̀ làbàkẹ́ yìí mo ti náwó náwó náwó mo ti nára ó ní iye tó ti bọ́ sápò tiẹ̀ náà wà ní kì í ní sùúrù ibù sùúrù rọ̀wọ́ mo fẹ́ ni. ó ti bọ́ sápò tèmi èlò èlò ló ti ná tó sọ fún mi nísìnyí pé kí túmọ̀ mú wà kò mí kí túmọ̀ dàlẹ́ ebi ẹsẹ̀ lárú dàlẹ́ bí ọkọ̀ tipa tó bá dàbà kí o bá ṣe é fẹ́ jọ máa bá tiẹ̀ lọ èmi lọ́ tẹ̀mí. Adigun. ìyá ẹ ó jàre. ẹjọ́ làbákẹ́ mu wá fi sùn. kí a ní adúrú làbákẹ́ nulẹ̀ kó má lè tẹ̀lé mi wọ inú ilé ìdáná láti lọ dáná kí làbákẹ́ máa wò mí ìrántọ́ débi pé èmi nìkan ni màá máa ṣe jọ́jọ́ kó o kó o káàkiri nínú ilé tí mo sì ní làbákẹ́nu lẹ́yìn ṣó dání. jọ́ta ló ní kó wá kó wá ṣe oúnjẹ nu lé. làbákẹ́. làbákẹ́ kí làbákẹ́ wá ṣe oúnjẹ tó bá tiẹ̀ já àwọn èèyàn kan ni wọ́n pè mí tí wọ́n sọ owó ọ̀rọ̀ màá ní bóyá wọn ò ráàlì dájú ẹ̀ kó wá jẹ́ wò ìwọ ò rí bí ọmọ mi ṣe rí ni ṣé rí bí làbákẹ́ ṣe rí ni ẹ̀ ò ń béèrè pé báwo ló ṣe rí lọ́mọ tó dàbí ọmọ tó Dá tó dàbí egbin yẹn ẹ ẹ dọ́nà ṣé irú ọmọ bẹ́ẹ̀ láwàá la ojú wálẹ̀ kó máa fi gbogbo orú ẹwà tó rù wá látọ̀run yẹn kó máa fi gbolẹ̀ bí àrò yorùbá lọ wọ́n bọ̀ wọ́n níhun tá a bá ní làánà ní òun fẹ́ ná níhun tọ́lọ́hún gbé tó gbé sínú ẹbí wa lọ́mọ tó dáa tí wọ́n fi tọrọ káàkiri kí wàá lajú mi lẹ kí wàá wà ní àrè kí wàá tẹjú èyí jẹ kí wàá máa fi gbogbo ẹwà yìí bá gbogbo bàbá làbàkẹ́ kí lẹ ń sọ yìí. ẹjọ ta lọmọ òun fi ẹwà òun jọ o ṣémi náà lẹ́wà tó ni nígbà tẹ̀mí lẹ́wà ní kékeré tí mo fẹ́ yín tí mo ti ń dáná ǹjẹ́ àwọ̀ mi ṣábí. ìgbà yẹn nìyẹn. ká má lè pa inú pọ̀ bá ọmọ wí tó bá lọ ilé ọkọ ṣémi má lè kó má mọ̀ bọ́mọ tèmi ṣe máa jẹun tó bá fẹ́. ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ ló délẹ̀ yìí o ẹja ọbọmọ yìí wí ẹja tètè panupọ̀ bá wí torí pé àti kékeré náà ti ń pẹ̀ pàrọ̀kọ tó bá dàgbà tán yóò gbẹ̀bọ ẹ má pè mí sí tó bá délẹ̀ tán. àbákẹ́ ti wá dìrókò débi tó máa wá gbẹ̀bọ ẹ má fẹnu pèpèkúpè sọmọlá ṣe é gbọ́ o fẹ́ sọ ọmọ tèmi di ìrókò ẹ gbẹ́bọ fún un tó bá ti jẹ́ yẹn gan ló máa jẹ́ ìtura tí ọmọ mi ò ní rí wàhálà ẹ ó dáa kẹ́ ẹ gbẹ́bọ síwájú ẹ ẹ gbẹ́bọ fún un kò ní kò ní kò ní ṣe wà kò ní fi ẹwà ẹ kò ní fi ṣe wàhálà kò ní fi ṣe rédèrèdè. ṣé bá kú lóko. ṣé fúlàmù nìyẹn kan fúlàmù òkè ẹ má mi tọ̀tọ̀ ni mo fi kí ẹ. tóyè o tún tún ẹbí lẹ́ẹ̀kan sí ìjọ wo ló máa wá san owó orí làbákẹ́ ọmọ mi tẹ́ máa gbéra yín sílé gẹ́gẹ́ bí lọ́kàn láì. olóyè èmi ò lérò wípé. ò lérò wípé àjọṣepọ̀ tó dán mọ́rán láàrin ẹbí méjèèjì ó fẹ́ kó dojú rú ìwọ tó yè o lérò wípé o ṣetán àti dojú ti bàbá ẹ tó rèwà ní àṣà torí ò lè dojú tì mí mo ló lérò wípé àdéhùn tó wà láàrin èmi àti bàbá ẹ kó tó wọlé sàn. nǹkan tó pàdé àwọn ìyá yín méjèèjì kó tó di pé a ti ẹ̀fẹ́ wọn kí wọn tó wáyé látọ̀run òun lérò pé ó fẹ́ dojú àdéhùn òun bolẹ̀. abẹ́ẹ̀kọ́ tóyè fún mi ọ̀rọ̀ má di ẹ rèé tí ó mà òdì àmọ́ ìwọ ìyá ẹ̀ ó mà ṣáà ò ń díbọ́n ni ṣó wá dìgbà tí àṣà bá gbòòrò má díẹ̀ kí ìyá ẹ̀ tó kéyín sókè hmm. èmi ti gbọ́ o àmọ́ mo fẹ́ kó mọ̀ pé tọmọdé bá ń gégi nígbó àgbà ló mọbi tó máa wó sí èmi ń relé mi mo lọ tán báyìí fún láyọ̀ kí n tó délé kí ọmọ ẹ kó pè mí kó sọ fún mi péjọ báyìí lòun àti làbákẹ́ ọmọ mi ó ṣègbéyàwó bí bẹ́ẹ̀ kọ́ omi á tẹ̀yìn wọ̀ mí lẹ́nu. ẹgbọ́n àbẹ́ dáhùn a máa retí oníṣẹ́ yín ẹ jẹ́ kó jẹ́ ní kíákíá o. Ọlátúyè Ọlátúyè ṣó rí i pé wàhálà ń bọ̀ báyìí. <laughs> tọmọdé bá ń gégi nígbó àwọn àgbà ló mọ ibi tó máa wó sí. ṣé òòrò pa ti rugi oyin báyìí ẹ̀rù ti bà ẹ́ pẹ̀lẹ́ lólùfẹ́ mi. ti dẹ́rù bà mí. pẹ̀lẹ́. Ah, ó ti pẹ́ tó ti ń dúró dè mí. pẹ̀lẹ́ olólùfẹ́. ẹ nǹkan tí mo pè ẹ́ wá síbí ìbàyí fún òní mo tún fẹ́ fi ìfẹ́ mi dá ẹ lójú ni tí mi ìbá fẹ́ kò sí obìnrin náà tí mo tún lè fẹ́ ní ayé mi. mo wá fẹ́ kó ṣe ìlérí fún mi wípé wò ní wojú ọkùnrin mi yálà mo wà nítòsí ni tàbí mi ò sí nítòsí. mi ò ní wojú ọkùnrin. ó yá jẹjẹ àwọn ọkùnrin kan fẹ́ kọjá mi ò sì fẹ́ kó rí wọn. kí n di ojú mi. Hmm ó dáa o. jọ̀wọ́. mò ń dúró o. wọ́n ṣáà ní sùúrù. Ah. <laughs> Bẹ́ẹ̀ni. sórí mo fẹ́ kí eléyìí máa jẹ́ àmì ìfẹ́ tí mo ní sí ẹ gbogbo ìgbà tí o bá ń ṣàfẹ́rẹ́ mi ìwọ ṣáà tí mo kò máa wojú ẹ báyìí wà á máa rí mi mo nífẹ̀ẹ́ mi. kí má má fi ronú parẹ́ ẹ̀ ṣàánú mi wọ ọmọ yìí ṣé nítorí tó yẹ yìí náà. má parẹ́ nítorí ọkùnrin ṣàánú mi o ah, ṣé tó yẹ wò ó jẹ́ kí bàbá ẹ̀ dé bàbá ẹ̀ máa bá bàbá ẹ̀ máa bá sọ̀rọ̀ ṣó lórí òun òun ò fẹ́ gbọ́ràn ni etí ẹ̀ ò fẹ́ gbọ́ràn bàbá àjẹkù yìí jẹ́ kí bàbá ẹ̀ dé ṣùgbọ́n mo fi dá ẹ lójú wípé ìwọ ni tó yè máa fẹ́ ìwọ ni tó yè máa fẹ́ kò sọ́nà tó fẹ́ gbé ṣùgbọ́n o bàbá o ìyá má jẹ́ kẹ́rù bá ẹ̀ tó lọ náà má ṣe ra ẹ̀ léṣe ó jẹ́ ká paná kiri má ṣe ra ẹ̀ léṣe kí bàbá ẹ bàbá ẹ máa bá sọ ṣùgbọ́n tó yẹ máa fẹ́ fọkàn ẹ balẹ̀ tó ti gbọ́ mi ó dá mi lójú pé ìwọ ló máa fẹ́ Ọlátóyè ah, ah, Ọlátóyè mo fẹ́ kó lọ yọjú sí àwọn àfẹ́sọ́nà ẹ̀ ní kíákíá kó dẹ̀ lọ túbá torí àwọn Yorùbá ń sọ̀rọ̀ wípé ìròmí tó ń jó lórí omi onílù ẹ̀ wà nísàlẹ̀ odò o mi ò fẹ́ kó ṣẹ̀ṣẹ̀ gbé o. máàmì mi ò ṣẹ̀ṣẹ̀ gbé. ṣé rí gbogbo nǹkan tí aráyé bá ń sọ ọkàn mi o ìdùnnú mi nìkan ló ṣe pàtàkì jù sí mi gẹ́ẹ̀ṣì bẹ́yìn lẹ́bí mi ìdùnnú mi ló yẹ kó wà lókun àyà tẹ̀yìn náà. ìdí tó fi ń láti gbọ́ gbogbo nǹkan tẹ́mi ń bá ẹ sọ nìyẹn hello hello. Eh, Ọlátóyè Ọlátóyè dẹ́ẹ́dẹ́ẹ́. ṣé mo lè bá yín jókòó. tó bá wù ẹ́. Ah, mami mo mọ̀ pé ẹ ti ń fi ojú méjì wò mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ ti rí mi bí ọmọ burúkú mi ì rí ẹ kí n ṣe ọmọ burúkú o kó ba lè dá náà ni mò ń ṣe. ọ̀gbẹ́ni sójú abẹ́ǹkò ọ̀rọ̀ nípa ìgbéyàwó mi ni. kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ìgbéyàwó. lóòótọ́ ẹ̀yin àgbà bọ̀ ẹni. nǹkan tí àgbà bá jókòó tó ń wò tí ọmọdé bá gun orí àga kò lè rí ẹ̀yin náà lẹ́tún pòwe wípé ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbà gan ọwọ́ kèrègbè léyìí tó túmọ̀ sí wípé kò síbi tá a ti lè bá ọgbọ́n lóòótọ́ àti bí ọmọ ọdún mẹ́wàá ni èmi àti ọmọ làbákẹ́ ti ń bá eré àníyàn wa bọ̀ gẹ́gẹ́ bí àṣẹ ẹ̀yìn àwọn òbí wa àmọ́ ńgbà tí mo dàgbà ìwà ọmọ làbákẹ́ ò tẹ́ lọ́rùn èmi ni mo rọ̀ yọ̀ èmi ni mo dẹ̀ sì tuntun ọ̀yọ́ bọ̀ ìgbà tí mo pàdé ọmọ ti lé wa mo rí pé ah ìwà má tún wà o. kí ni pàtó nǹkan tó fẹ́ gan-an báyìí. mo fẹ́ kẹ́ tẹ̀lé mi ká lọ bá àwọn òbí ọmọ ti lé wa. a jẹ́ pé ibi tá a fẹ́ gbé òbí sí òbí padà lálẹ́ òun bẹ́ẹ̀ mo ní pé kí n rẹjú díẹ̀ kí n wá bá ẹ mọ̀ ń gbà tó dẹ̀ ti wá bá mi gbogbo ẹ̀ ṣe rẹ́gí náà gba olùfẹ́ ká lọ. Mami, ẹ ṣe o, ẹ ṣe mami, ẹ ṣe mami, ẹ pẹ́ fún mi, inú yẹn á dùn lójú alẹ́, ẹ ṣe. Ah! ṣe o. àwọn àlejò ńlá mo gbà yìí o ẹ káàbọ̀ ah, ẹ kú ẹ jókòó. ẹ ṣeun. ẹ ǹlẹ́ ẹ dákun kí ni mo rí ṣe fún yín o. orúkọ Pedro ọmọkùnrin tí ó jókòó mi òun lọ́lọ́run jogún fún mi gẹ́gẹ́ bí ọmọ ẹ̀ ń ọ̀rẹ́ tímọ́tímọ́ ẹ̀ kò rí kò sùn ẹ̀ òun ni arákùnrin tó jókòó lọ. ìbíkúnlé lórúkọ tọ̀dọ̀ tòun. báyìí kàṣà báyìí káwòdì àwọn ọmọ yìí ni wọ́n ṣàdédé dé ni wọ́n wá bá mi. ìyá wa aródòdó kan nú ọgbà kan o òdòdó yìí ó sì ń wá kájà wálé. bá a gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire tó yanrantí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà béèyàn ó bá já òdòdó nínú ọgbà ọlọ́gbà ó di dandan kó tọ ọlọ́gbà lọ. ìdí tí ẹ fi rí wa lé nìyí. <laughs> ẹ ṣe ìyá wa ẹ ṣeun àgbà ò ní tán lérílẹ̀ ẹ ṣeun. lóòótọ́ odù ni àwọn ọmọ ẹ̀ wọn ì sáì mú folóko mi nígbà tí Ọlátóyè ti ń wọ ọmọ sílé wá wálé ni mo ṣe ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ bàbá ta àátọ́ ni kó mọ̀ bá àdẹ̀wò onídìí mọ́ wa lọ́wọ́ ìlọ ni mo ṣe ní pé àfi kẹ́ ẹ yọjú sí mi inú mi sì wà dùn báyìí àmọ́ inú mi ò tí ì dùn bẹ́ẹ̀ ni ìyá wa ẹ jẹ́ ń pé òdodo tá à ń sọ̀rọ̀ rẹ̀ jáde fún yín bẹ́ẹ̀ yín náà nífẹ̀ẹ́ sí i <laughs> ọmọ tilé wà tọ́kẹ́ ọmọ tilé wà o. màámi. o lálejò. ah <laughs> ṣọlọ́dọ̀ òun rèé. òdòdó rèé. òdòdó yìí máa rẹwà o. Ah! o mójú lọ sọ́jà ìyá wa báwo lẹ ṣe rò pé yóò rè ká mú òdòdó yìí ká já ká lọ fi kún sínú ọgbà tiwa lọ́hùn <laughs> ṣùgbọ́n òdòdó yìí ah téèyàn bá já a tó wá mú lọ àárín àwọn òdòdó tiwa tó rí mèremère gbogbo tiwa rẹ̀ dànù ni. jẹ́ kí n sọ fún ẹ ogun ló lò fọ́mọ mi mo ti rí ẹ tán àtiwá àtìyẹ́ ẹ ti rí ẹni tẹ́ ẹ máa rẹpẹ̀tì sí lọ́rùn tó máa máa gbọ́ bùkátà yín àbí ẹ ti rẹ́ni tẹ́ ẹ máa máa rè jẹ jẹ́ kí n sọ fún ẹ o kò sáàyè fóbìnrin bíi tiẹ̀ nínú ilé mi ẹ̀yin olóògùn olóòórùn àtòkò wa balẹ̀ jẹ́ gbogbo wọ̀bì àwòrìlè. àbúrò ló ṣá. ẹ dìde ajá lọ. níbo lẹ wá ń lọ ìyá wa ẹ lè lọ bá òun ẹ sì sọra yín di rẹ́jù àsọ̀rọ̀ mọ́ gbèsè ẹ gbèsè ọ̀rọ̀ yín kẹ́ tó lọ iye olówó ogbó ti ń sílẹ̀kùn fúnlé ẹ ǹlẹ́ o olówó ẹyọ ẹ sì wọnú ilé mi wá bá wọn ẹ sì ń sọ̀rọ̀ sí mi ṣàkàṣàkà kí ló dé ó sì yé mi ṣé torí owó olóyè kò sọ̀kọ́ tẹ ẹranjú mọ́ lẹ́ẹ̀ ṣe fẹ́ kọ́mọ yín ṣe fẹ́nu ẹ̀ àbí. ó yà yín lẹ́nu pé mo mà sí rí yín àbí lóòótọ́ èmi ò kàwé ni àmọ́ mo ka ọgbọ́n orí mi dáadáa látìgbà tí mo ti rí àjọṣepọ̀ tó wà láàrin ọmọ yín àti ọmọ mi ni mo ti bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí irú ìdílé tó ti jáde ibẹ̀ ni mo ti mọ gbogbo àṣírí yín pátápátá ìwọ wá yanu lágbárí ẹ̀ òun sọ̀rọ̀ sẹ́mi àtọmọ mi lóòótọ́ o mo lè má lówó àmọ́ ọmọ mi kàwé ó lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó lọ ọmọdá ó lọ iléèwé gíga kódà kàṣẹ sí. Si iléèwé fásitì ni mò ń bẹ lọ́hùn fún kọ́lọ́n bá ń ṣe rọrùn fún tí mo sì mọ̀ pé yóò ṣe é torí ìdí èyí ẹ lọ́rọ̀ wà lẹ́nu rárá torí àwa ò jẹ́nu owó yín ọlátóyè ó ṣe mí o kódà òun ò sì bínú sí ọ àmọ́ ọlọ́run bó pèsè ìyàwó alálùbáríkà tiẹ̀ ọlọ́run ó pèsè fún ọ mọ́kàn kúrò lọ́dọ̀ ọmọ ti tèmi o ṣé wàá rọjú tí mo jì yìí tí n bá là tí mo bá sì bá yín lórí ìjókòó wọ́n wọlú yìí mọ́lẹ̀ ni ẹ jẹ́ ká lè jọ ẹ sì jókòó ẹ bọ́ta mi lé ni táwọn jẹ́ inú owó yín ni bọ́ta ẹ tẹ̀léra yín lọ orí wọn àtọ̀kẹ́ ó tún ọkọ mi tó áhà. Ah, ah. fún mi ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ nísìnyí Fúnláyọ̀ tí ń bá sọ ẹnu ó yẹ̀rọ lọ́jọ́ òun àná lákọ̀ọ́kọ́ gbára tí èmi àti olóògbé ìyẹn wọn ọkọ rẹ̀ tí a kọ́kọ́ fojú kánní rẹ̀ báyìí nínú ọgbà yunifásitì bó ṣe ń lọ báyìí ọ̀rọ̀ ńlá mo rántí yìí o ẹ lọ́rẹ́ mi bá foyí ọwọ́ tọ́ mi wọ́n ní ọ̀rẹ́ wo mi dọ̀tí ń lọ lọ́ọ̀kan o ṣọmọ pé eléyìí yóò tó gbangba sùn nínú ọyẹ́ ó ṣe wínú èmi náà wá dá lóhùn mo ní ó dáa náà jẹ́ ká gbé tọ́ yẹtì bẹ́ẹ̀ mi gan ṣe ń wo yìí bíyàn bá mú gan eléyìí yóò gbìyànjú yóò wo oúnjẹ fáwọn ọmọ ẹ̀ akọni akọni lóbi tí ń lọ ẹ ṣe mo ẹ ṣeun. ojoojúmọ́ náà ló sì ń gbèrú wà bẹ́ẹ̀ yọ. a ẹ gẹ́gẹ́ bá a ṣe ń gbà lọ mi ò fu ọ látòyè rárá o. Hmm, irọ́ ah, mo gbéná wojú ẹkùn wọn tẹ bá rọmọ orí rádaràda orí ṣíọṣíọ orí wọn bí ìgbálẹ̀ káṣá sọ pé òṣì gangan ni ó nìyá tó bí lọ́mọ ni. Ah, mo ṣe o ìyẹ̀yà ah. ìyá hmm. torí bọ́lọ̀ ló ló ló ní ká kún fàdúrà ṣé irú àwọn olóṣì ẹlẹ́sìn alárèbáhùn ni wọ́n wà kó wọnú ẹbí àwa méjèèjì. àwọn ah, bó ṣì múlẹ̀ bí ẹgbẹ́ ẹṣu ni ah, ẹ bá wá rí ìyá ẹ̀yẹ gangan kò tiẹ̀ ṣe é ní lójú rárá àti rárá ìṣe ìṣe lórí lórí rádaràda bí aṣọ ọ̀nulẹ̀. ṣíọ ṣíọ ṣíọ ṣíọ rédèrèdè. bàbá ọlọ́run ló yọ wá. ọlọ́run gan ni ọpẹ́. wọ́n fọmọ mi lẹ́fọ̀ọ́ jẹ ó padà mú. ṣùgbọ́n ti ká lójú ẹ o nígbà ah, ah. kí ti rí mi sí. gbogbo ètò tí ṣe yìí àwọn gan mọ̀ pé oògùn wọn ti bàjẹ́. ó ti bàjẹ́ ó ti ewé wọn ti sun kọ. ọlọ́run àmọ́ Fúnmiláyọ̀ ò ṣẹ̀ mí. ó mọ̀ pé àìṣe òòṣà lódò lábẹ́lábẹ́ ó máa mọ̀. bó fẹ́ẹ́ gbégbèsè àti lọ rèé bá wọn nínú ilé wọn bẹ ó yẹ ó pè dání bó o bá pè mí dání táwa méjèèjì tó kẹsẹ̀ lẹ́sẹ̀ tá a débẹ̀ n ó kọ́kọ́ ba gbolé wọn jẹ́ náà sọtúnbọ̀ n ó wàá tún fi òfin de gbogbo ẹbí wọn pátá ẹ̀yin wo ẹ̀yin náà dà máa gbólóye. ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ tí wọ́n yẹn kò tó ń tà ń yí àdá sí. kí lẹ ṣe rébi fúnra mi. èmi nìkan bí ọkùnrin mẹ́rin. mọ̀mọ́ obìnrin nígbà tí mo dá ọ̀rọ̀ sílẹ̀ ńbẹ̀ bí ìyá ẹ̀ ṣe ń gbọ́n rè kíni jẹ́jẹ́ parẹ́rẹ́ mọ́ wọn lẹ́nu danudanu ni. bí olótùtù. ọmọ gan tá a wí nǹkan iye olókàn fún bọ̀ bí ọ̀bọ. Hmm. ó ba lójijì. ó rànjú. inú ewé wọn ti sunko. èmi nìkan bí ìjọmọ. wọ́n jẹ nǹkan jẹ obìnrin bí ọkùnrin wọ́n ló yẹ kí wọ́n mọ̀ pé nígbà tó ti kó bẹ̀rẹ̀ o ti kó jàyà bá wọn <laughs> hmm. bó wàá ní ti àwọn ọjà wa kí ló bá bọ̀ lọ́dọ̀ àwọn kingsway. mánéjà ti lọ ó ti rí òyìnbó òyìnbó ti ṣètò bí a ṣe máa ṣèpàdé pẹ̀lú. Hmm, hmm, ẹ ǹlẹ́ olóyè. ọlátòyè ọlátòyè ló délé ló sọ fún mi wípé làbákẹ́ gbà òun létí. bí n bá fi ara balẹ̀ tí n bá gbọ́ ohun tó ń wí dáadáa ṣé pé ohun tó ń sọ ni pé tóyè ọmọ tiẹ̀ pè é ó ní làbákẹ́ ọmọ mi ó gbá òun létí tó bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ irú ìwà burúkú wo ni tóyè ṣe sí làbákẹ́ tó fi di agbára ẹni létí sórí sọ̀rọ̀sọ̀rọ̀ kò rántí ẹ̀ tọ́mọ̀ gbọ́ bí ò bá jẹ́ wípé tó yẹ iṣẹ́ làbákẹ́ làbákẹ́ ò ní bá wí ọ bá wí ni. ó ṣe. àbí. ó wá bá wí ẹ jọ̀ọ́ olóyè irú ẹ̀ṣẹ̀ wo ni ọkọ àfẹ́sọ́nà lè ṣe ìyàwó ẹ̀ tó jẹ́ pé ìgbà tiwa ni ìdájọ́ tó yẹ kó ṣe fún un. ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ bíi bó o ni jẹ́ kí èmi wí fún ọ fún láyọ̀ àwa méjèèjì lájọ níṣẹ́ ṣe àmọ́ wọ́n ló níṣẹ́ ṣe jù wo sọ́rí ìwọ ni kò tètè mọ bá tóyè sọ̀rọ̀ àwọn tí ò bá dà níwà àìwùsáyà ẹni sóòótọ́ ni àìwùsáyà ẹni ẹ̀sùn mọ̀ pé onínúfùfù onínúfùfù ni làbákẹ́. onínúfùfù ni làbákẹ́. ẹ ẹ bá wí èmi náà ìwọ̀n ò bá làbákẹ́ sọ̀rọ̀ pé bọ́dọ̀ bá tiẹ̀ di kínní ó lè ṣe nǹkan míì kì í ṣe ká máa gbára ẹni ó lè kọ́ ń kó pé mo ṣe báyìí sí mi mọ́ àmọ́ bí wọ́n máa gbọ́ ọkọ ẹni létí òun ìyẹn wọn ò dáa. ọ̀rọ̀ yín yé mi á tún máa sọ̀rọ̀ nígbà mi. ọlọ́run tóbi lọ́ba àmọ́ kí la fẹ́ ṣe ọlọ́run dọ́ọ́lá rẹ̀ ó ló ilé ẹjọ́ wo ló tún ti fẹ́ tójọ́ mọ́ ọlọ́run á ṣe yín lọ́rẹ̀ ara yín kalẹ̀ o. àmín àmín àmín ìyá wa ẹ ṣeun ẹ ṣeun dúpẹ́ o ẹ̀yin ẹ ṣáà má bínú ẹ má bínú sílẹ̀ ẹ má kó sílẹ̀ àtìlẹ́tẹ̀ ilé ìjùmọ̀ báyìí. ọ̀rẹ́ ni wá. ọ̀rẹ́ tún ni wá. ọ̀rẹ́ ni wá pàtì dáná ìgbà ìwọ̀n ní gbogbo ọlọ́run wà nípa àwọn ọmọ náà pa wá lẹ́kùn àmì kábàámọ̀ lórí ọ̀rọ̀ wọn ẹ ṣáà má gbóhùn sí àmì ẹ má bínú sí mi. ọlátóyè ìwọ ni ọ̀dádá tó dá ikú ẹ̀dá. <laughs> ìbámọ̀. ló fa ẹ̀rín o. mo bẹ látòkè délẹ̀ mo rí arákùnrin tí Elédùmarè dá gẹ́gẹ́ bí áńgẹ́lì. ọmọ ti lé wa sí mi nìkan. Mami. Àṣé òótọ́ lọ̀rọ̀ àwọn àgbà tó ní a kì í gbókèrè mọ́ dídùn ọbẹ̀. Ah, ọmọ tìlé wa lóòótọ́ ọ̀kẹ́ ni ẹ́ láwùjọ ẹyẹ kan ni ẹ́ láwùjọ òkúta iyọ̀ ni ẹ́ láwùjọ yẹ̀pẹ̀ ọmọ tìlé wa ah! àṣẹlẹ́dá mi ló yọ mí tí mi ò fi dúkìá bà ìdùnnú jẹ́ ó dá mi lójú kọjá àdá wípé tí bàbá Ọlátóyè tó jọkọ tèmi tó bá wà láyé á ti gbàgbé àdéhùn tipẹ́tipẹ́. súnmọ́ mi súnmọ́ mi ọkọ ẹ máa gbádùn ara yín èmi náà fẹ́ nù ní. tí mo bá ọ yìí ó dáa bẹ́ẹ̀ tó jayé hmm. àwọn àgbà lọ wọ́n bọ̀ ó ní kò sí bá a ṣe máa ṣe bòlò tí ò ní rùn gbẹ́ ó dáa bẹ́ẹ̀ fún mi láyọ̀ ìyẹn ni pé ìwọ ó lè dà mí káàsà èèyàn mọ̀ ṣòro fún mi ṣòwárí ohun tí kò yẹ fún láyọ̀ èmi á fi yí ẹ lẹ́nu pé èmi àti ọlọ́pàá dé ọkọ tiẹ̀ tó jọ̀rẹ́ mi á jẹ ìṣẹ́jìyà á jẹ ìṣẹ́jìyà débi pé a parapọ̀ níkẹyìn a fi mọ̀ ṣọ̀kan bí wàhálà wa ò ṣe ní já sásán bí ọlá ọ̀rọ̀ tá a kójọ yóò ṣe ní parun ìdí rèé tẹ́mi fífi làbákẹ́ lẹ̀ tóun fi sọ wípé tóyè àti làbákẹ́ kí wọ́n parapọ̀ kí wọ́n fẹ́ra kí wọ́n dìkan kọ́lá lè máa yínú ọlá kówó máa yínú ọlá kí ọrọ̀ àti gbogbo ohun tá a ṣe wàhálà fún kó lè máa tẹ̀síwájú ní mèremère báwa bá wá ń gbèrò tá à ń rorú àwọn nǹkan wọ̀nyí kí ìdílé àwa méjèèjì kó bá má parun kó má jìṣẹ́ jìyà kí wọ́n tó wá jẹ́ ará àta lásánlàsàn tọ́lọ́pàá dé lọ rèé mú wá tó lóun ò fẹ́ tó fi ṣaya ṣé wàá yẹ kó jẹ́wọ́ ló wà máa gbèrò bí ọlá náà ó ṣe parun. Fúnláyọ̀ bó bá ń bi ní ilẹ̀ abóṣeka. torí pọ́kọ̀ rẹ bá wà lọ́rùn tó ń wo ohun tó ń ṣẹlẹ̀ yìí inú rẹ ò lè dùn sí ọ láyé àmọ́ gbọ́ o fún mi <laughs> kú òǹdí ìdò eré ọmọdé mo fún ìwọ àtọmọ ẹ ní ẹni yìí kílẹ̀ òní ó tó ṣú kẹ́ ẹ yé agbèmọ̀pọ̀ kẹ́ ẹ gbèrò kẹ́ ẹ yíwà yín padà kẹ́ ẹ mọ gbogbo ohun tí olóògbé àtẹ̀mí tá a gbé kalẹ̀ yìí bí ó ṣe ní yẹ tí ò ní sí yàtọ̀ nù tá wí bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ tàpá sí gbogbo ohun tá a gbé kalẹ̀ tẹ́ ẹ fẹ́ kí gbogbo nǹkan náà dàrú fúnláyọ̀ mi ó tẹ ìwọ̀gbìn lẹ́nu ó ti kàbámọ̀ bẹ̀nu àtọ́lá àtowó àtohun àlùmọ́nì tó gbẹ́kẹ̀lé pátá ó gbọ́ rẹ̀ ni wọ́n gbà lọ́wọ́ rẹ̀ wọ́n sì wọ̀ ẹ́ sí kolobo wọ́n sọ ọ́ dun níhòòhò wọ́n wàá fẹ̀yìntì báyìí wò mí wọ́n wàá máa wo bí ọmọ rẹ̀ tó yè bí ó ṣe wáá ṣe ọkọ lórí ayakaya tí ó bá lóun ṣetán láti fẹ́ bí ó ṣe wáá jọmọ ọkùnrin wọ́n wàá máa wò láì lówó lọ́wọ́ ẹnu ẹ̀ lájọ wà. àlàáfíà ìdùnnú àti ìfọ̀kànbalẹ̀ ó ṣàgbà gbogbo nǹkan àgàgà owó. ọjà àwọn ti gbọ́ kọkùnrin ó tàtọ̀ ni kóbìnrin ó tàtọ̀ ni ká wá ẹni tí ó lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ fún láyọ̀ wọn lọ. Thank you tí ò jọ́ lọ́hùn. mi ò fẹ́ kí ọ̀rọ̀ mi di àbọ̀wọlé èmi ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lórí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ìyá làbákẹ́ jọ kí ni ìtumọ̀ ìdùnnú ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà ti fún mi láyọ̀ ń tẹnumọ́ lójoojúmọ́ yìí. ọ̀rọ̀ ọlọ́gbọ́n mi. ọ̀rọ̀ ọlọ́gbọ́n bíi ti báwo. òwe lẹṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹṣin òwe. ẹ mo mọ èmi mọ̀ pé òwe lẹṣin ọ̀rọ̀ lẹṣin òwe. tí mo bá fẹ́ẹ́ ló làákàyè pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ yìí a jẹ́ wípé ohun tó ń jẹ́ kó yé mi ni wípé kò sí ìdùnnú ìfọkànbalẹ̀ àti àlàáfíà nínú ìfẹ́ làbákẹ́ àti tóyè. ẹ wo bàbá làbákẹ́ tó bá jẹ́ mi náà máa ṣe jù bẹ́ẹ̀ lọ. èsì ọ̀rọ̀ tèmi kọ́ ló fún mi yìí jọ ṣe lálàyé fún mi kó yé mi dáadáa kí ni ìtumọ̀ èyí tó sọ yìí. ìtumọ̀. <laughs> Àjàlá ta nínú ah, ṣe bẹ́ẹ̀ náà ni eku ẹ̀dá tẹ dá gbogbo ilé ìsílẹ̀ ah, ẹ̀yin lẹ́kọ́ làbákẹ́ lọ́rọ̀ ìgbéraga àti àfojúdi láti kékeré lẹ ti ń kọrin dúkìá sí létí kódà ẹ jẹ́ kó yé wípé tóyè gan dúkìá ni nítorí pé ẹ̀yin lẹ ní ìdá ọgọ́rin nínú gbogbo ntẹ̀yìn àtọ̀rẹ̀yìn jọ ní àbí ọmọ tó yẹ ká jọ fọwọ́pọ̀ ká bá wí ó dá mi lójú pé tí dàbákẹ́ bá gbómi kaná omi náà á jóná bẹ́ẹ̀ ni omi náà á jóná ṣé àwọn òbí ẹ̀ gan ṣàjọ lójú ni àjọ lójú ní ìbá ìyá tó yèwé o kò sóòbí tó máa faramọ́ wípé kí ọmọ wọn ọkùnrin kó dìyàwó níbi tó yẹ kó ti ṣọkọ. jẹ́ o ọ̀rọ̀ ìbá ṣe pé olóye ló bí mi ìmàgbẹ̀sí bó ṣe wù mí o ìbá ṣe pé olóye ló bí mi ìmàgbẹ̀sí bó ṣe wù mí o àwọn àgbà tí ọgbọ́n wọn ń bẹ láti mọ̀lé mímọ́kù àwọn àgbà tí ọgbọ́n wọn ń bẹ láti mọ̀lé ìbá ṣe pé olóye ló bí mi ìmàgbẹ̀sí bó ṣe wù mí o wọ́n sọ pé olóye ló bí mi ò má lè ṣe bó ṣe wù mí o ìgbà ṣe dáadáa ni ẹ̀kú iṣẹ́ ṣé ò rẹra ìrẹ́ ọkọ mi òkú iṣẹ́ ẹ bá máa ṣẹṣẹ lọ. bá ṣe pé olóye ló bí mi ìmàlẹ̀ sí bó ṣe wù mí. àṣà ló mú ọ̀rọ̀ yìí tí ó lè mọ̀ gbàgbé báyìí. Ah. Ọlátóyè ó kárì kò tètè yé mi. Màámi, ṣé ẹ̀ ń gbádùn ọbẹ̀ mo Ah! Mo ibi tí mo jẹ́ dé. Àmàrà náà kúná bí etí. Ó yà sanwó kó o jẹ́ kájọ ah, jẹun. Ẹ ṣeun ìyá kó má dàbí àrífín. Ọlátóyè mo dúró de, ọ bá fi lè dájọ́ tọwọ́ ẹ sọ fún mi náà ṣé o lọ sílé ìwé ọlọ́bẹ̀ ló lọ kọ́ ni. rárá o ìyá tiléwá ló kọ́ mi. ìyá tiléwá gbìyànjú. torí eléyìí. Hmm? Hmm. Hmm. ọ̀pẹ̀ dábẹ́. èwo ni gbogbo ilé ìkìláriwo kí ló ṣe ẹ́ tí ò ṣe ìkọ̀kan rí tó torí ẹ̀ bẹ̀rẹ̀ sí mu ìmukúmu tó bẹ̀rẹ̀ sí mùmukúmu tó dùn mí nínú ìwọ ọmọdé yìí ó dẹjọ́ torí ọlọ́run ṣe sùúrù jáwọ́ nu gbogbo àwọn ìrònú yìí àti ìwà tó ń hù lọ́wọ́lọ́wọ́ yìí ẹ ẹ dúná sórí tí ò yí ẹ tó yẹ kó o farabalẹ̀ kémi ṣàlàyé fún ẹ wo gbogbo dúkìá mi pátá lèmi ti gbà lọ́wọ́ wọn mo ti wẹ̀ wọ́n sí kolobo wọn ò ní nǹkan kan mọ́ ṣó fẹ́ gbọ́ láìpẹ́ tó yẹ ń padà bọ̀ wá báyìí ó dá mi lójú ni tó bá wá ti fi gbogbo àwọn nǹkan burúkú ṣera ẹ léṣe ibo ló fẹ́ kí n ru gbogbo rádàdà ìgbà. tó jọ ṣàánú mi mo ṣera ẹ léṣe ẹ bóde inú yàrá mi ẹ bóde. kò lè rí bíi méjì tó dá ń bẹ. ẹyin wa kò sọwọ́ wa àtìyàwó rẹ. aláwọ̀ ẹrú lóhùn èmi ṣá. ìyàwó rẹ o ìyàwó dùn lọ́sẹ̀gẹ̀. Thank you. mo lérò pé gbogbo ètò ń lọ lọ́wọ́ torí èmi àti àwọn ọ̀rẹ́ mi ti kún ti wà o. àwọn ọ̀rẹ́ tó jẹ wàá sọ bẹ́ẹ̀ pẹ̀lú ìrántí àkókò ìwọ̀n rí inú àwòrán la fi rí wọn mo lè mímú ọdún ẹ̀rí. méjì péré náà ni wọn kò dẹ̀ sí èlé tó ń gbélé inú wa ẹ̀ẹ̀mejì péré náà náà sì máa ń wálé ọjọ́ àjíǹde àti ọjọ́ kérésì. ó dáa. mo sọ fún ọ tẹ́lẹ̀ ẹ ó dáa léyìí tó já sí wípé ó di ẹ̀mẹ́ta tó máa wá lọ́dún yìí. bẹ́ẹ̀ ló ṣe ẹ àti pé èmi ò fi ìfarabalẹ̀ wẹ̀ tó rẹwà hmm. ah. ẹkùn ẹkùn. ìyá wa ẹ kú mọ̀ pé tèmi ò le àmọ́ wàhálà àwọn ẹbí bàbá rẹ̀ ti pọ̀ jù kẹ́ mọ̀ wo o nígbà tí mò ń tọ́jú ọmọ kò sẹ́ni kankan tí mo rí nínú wọn o. ẹ ìyá wa bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn ọbẹ̀ ti jiná tán báyìí àdámú fẹ́ bùra hmm. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kò sí gbogbo wàhálà tí wọ́n bá gbé wá a máa máa wò wọ́n náà ni ṣebí kí àwọn ọmọ fi ṣègbéyàwó ni wọ́n bá dẹ̀ ti ṣègbéyàwó tán ọ̀fẹ́ gbé mi pa wọ́n gòkè òkun lọ́n ti wọ́n nìyẹn ẹ òkè òkun náà lọ gbé. àdúgbò lọ́jọ́ ìlọ àmọ́ ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ ọ̀dọ̀ baálé tí mo ní á lọ àti nǹkan tá a fẹ́ kó fún wọn. gbogbo ẹ wà ní ọkọ̀ ń ta èmi gan-an mo mú mo kíkì ni mo wà bí ìbọn. <laughs> tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ já lọ bẹ̀ ní ìsìnkú. tó bá ti yá ó ti bọ̀. Thank you. ọkọ àti ìyàwó bá ṣe bá yín máa gbà ìjọ níbo ló wá dà. a fẹ́ lọ gbafẹ́ díẹ̀ ni. ẹ má wàá pẹ́ o mo ti gbọ́ oúnjẹ kaná ìgbà tẹ́ bá máa dé oúnjẹ rẹ̀ máa wá jẹ. Thank you ṣé dáadáa ni. dáadáa ni. ṣé mọ̀ wípé asúré tètè kan kò ní sáré títí kò kọjá ilé arìnbẹ̀rẹ̀ kan kò ní rìn títí tí kò kọjá ọ̀nà bá a ṣe wáyé pa ó rèé bẹ́ẹ̀ náà là á rí tẹ́dàá ọ̀bà wa gba kádàrà nǹkan ẹ̀dá àgbà kò dúró mo ti gbà kádàrá mo ti wá pinnu láti padà sílùú ọba torí mi ò lè dúró kẹ́yìn méjèèjì ṣègbéyàwó lábẹ́ ìmú mi àmọ́ mo lẹ́bùn kékeré kan. bá mọ̀ kí má ti mú ìlú ẹ láti lọ ṣe ìwádìí ẹ̀kọ́ mi n bá mọ̀ kí má ti mú ẹ lọ sílé mi n kí má ti ṣílẹ̀kùn fún ẹ n bá má sì fún ẹ láyè ní ìgbésí ayé mi n bá mọ̀ ọ́. tiléwá. tiléwá náà ní kòkó apá nìbọn ti bá a ìdí ìlú jẹ́ kó wà ní ẹsẹ̀ kan ẹsẹ̀ kan ọ̀run mi mọ̀ọ́mọ̀ sọ fún ọ ni torí kí mo fẹ́ kó o ṣe mọ́ ní ayọ̀ ọkàn <laughs> ṣé o wá rí bó ṣe wáyé mi mọ̀ọ́mọ̀ jẹ́ kó o mọ̀ pé ó wà láyé ni mo fẹ́ kó ríra rẹ gẹ́gẹ́ bí ẹni tí ò lẹ́nì kankan kí ọkàn rẹ mọ̀lẹ́ kúrú ká dúpẹ́ lọ́wọ́ elédùà pé o ráàánú gbà lọ́wọ́ ìjọba tó ṣẹ̀ṣẹ̀ gorí àlefa yìí tí wọ́n dá ọ sílẹ̀ ìdí ẹ̀ lèmi náà wá fi wò pé kò sí lí nǹkan tí mo fẹ́ rí mi kí n mọ̀ fọ̀rí ìpamọ́ fún ọmọ tìléwá náà rèé. o ti ṣe ìgbéyàwó. Tóyè bẹ́ẹ̀ ni ṣùgbọ́n pẹ̀lú fọ́nrán rẹ̀ ṣé o rántí pé òkà ìgbéyàwó ló rán mi lọ́jọ́ sí kí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ òkà ìgbéyàwó ló ti bọ̀wọ́ hm. títí ẹ̀ náà fi tó lọ́rọ̀ àwọn àgbà tán wípé adùn ìgbẹ̀yìn ewúro ǹjẹ́ mo lè fi ọ̀rọ̀ fẹ́ àwọn ọ̀rẹ́ mi wéwúro bí? My good people of Lagos, listen. It is time for a new Lagos, one that works for you, for me, and for all of us. Our Lagos. And believe me, it is possible. to connect Lagos as has never been connected before, with all our rail and water transportation system delivered in four years. They go to end the traffic problems in Lagos permanently. Vote Labour Party, vote LP, and Badibo is rival, and our Labour Party candidate for Governor of Lagos State.